tẹlifíṣàn Orísun ẹ ti mọ̀ pé àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ẹni tí wọ́n wọ́n pé ah Miliki Express ah kí ló dé àmì tí wo gbogbo ẹ̀ ti parí kí n tó join àkò tí pẹ́ jù ẹ lè lọ sí orí YouTube www.youtube.com slash Orisun TV láti wo àwọn ètò wa lóríṣiríṣi bákan náà ẹ tẹ̀lé wa lórí Instagram at Orisun TV lórí Twitter náà at Orisun TV ẹ lọ sórí Facebook wa www.facebook.com slash Orísun TV bákan náà lórí wẹ́bsáìtì wa www.orisun.tv ẹ wo gbogbo tẹ bá rí i pé ó wù yín láti sọ nípa ètò Miliki Express ní pọ̀tẹ́ ìwé orísun ní abẹ́tẹ̀ fẹ́ wọ ètò ọlọ́kọ̀ òjọ̀kan ẹ lè lọ sí orí àwọn ohun tí mo dárúkọ ẹ̀ láti ṣe kíni láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ohun tó ti lọ lórí tẹlifíṣàn Orísun onírúṣe elépoṣe alátaṣe ó ní gbogbo ẹ̀ títí ọbẹ̀ ta sì lé ní báyìí tó fi jiná ẹ̀ ṣe torí pé àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé tó jẹ́ kí n máa gbádùn ètò Miliki Express tó ń lọ lórí tẹlifíṣàn Orísun orúkọ tèmi ò yí padà Bímbọ́ Badmus Madiva ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ sẹ́ẹ̀sì lẹ́pà tó bá tẹ́ bá ń gbọ́ lẹ́pà lẹ́pà lẹ́pà bèbí tó bá èmi náà rè èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tèmi nílé ẹ wo a máa fi èyí ṣe ìlọ láṣẹ Èdùmàrè àfire àfayọ̀ àfi ìdùnnú á tún fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ ká tó máa lọ ó yẹ ká ṣe kí ni ká tún dànsíà ká tún jó ká gbé wọn lọ torí pé it is friday bẹ́ẹ̀ ni thank god it's friday thank god it's friday ẹ ká lọ dànsíà ká lọ jó sí orin tó be great tó feature nice pẹ̀lú scales tó pè ní kò ní bàjẹ́ àà tẹ máa ń gbọ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ wo àtẹ̀yìn àtẹ̀mí kò ní bàjẹ́ fún kankan nu wa ire o. kẹlẹ ṣé máa sún kẹrẹ fà